الحمد لله رب العالمين الحمد لله الذي جعل لسان أمير المدن أمير البدن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل في باب كلامه من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة وفي رواية أخرى للبخاري من توكل لي ما بين رجليه وما بين لحييه توكلت له بالجنة صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع بإحسان إلى يوم الحشر أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واحفظوا من ألسنتكم فإن كلامكم محفوظ عليكم قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال جل قدرته سنكتب ما قالوا وقال جل وعلا وتقولون بأفوائكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم وقد أمرنا النبي صلى الله عليه وسلم بالصمت إلا إذا كان لكلام خيرا قال صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت وقال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك باتباع مرضات الله فسوف نؤتيه أجرا عظيما وقال صلى الله عليه وسلم لمعاذ بن جبل عندما أخذ بلسانه كف عليك هذا قال معاذ قلت يا رسول الله أما أخذون بما نتكلم به فقال صلى الله عليه وسلم ثكلتك أمك وهل يكف الناس في النار على وجوههم إلا اصاحب ألسنتهم أخرجه الترمذي عباد الله اعلموا أن الإنسان يزرع بقوله وعمله الحسنات والسيئات ثم يحصد يوم القيامة ما زرعه فمن زرع خيرا من قول أو عمل يحصد الكرامة ومن زرع شفرا من قولنا عمل أصد الندامة أتاكو فún ọlọ́run bá ọba ọgbà ìgbànlá ayé ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba tó yí pé ó ti ahá ó ṣe é ní olórí fún gbogbo ara àjẹ́rí pé kọ̀sẹ̀ tí jẹ́ tuntọ́ sí lódodo àti ọlọ́run bọ́ba àdá asóní kò sólógún fún bákanáà anábíwa muhammad sallallahu alaihi wasallam ajẹ́ ìpé ẹrúsìn ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá sí ní pẹ̀lú ẹni tí ẹkọ́ sọ nínú ọ̀kan náà rẹ̀ báyìí pé ta nínú yín tí ó fún mi níbi yèlé ohun tí ń bẹ ní àgbọn rẹ̀ méjèèjì bẹ́ẹ̀ tó fún mi nígbèyèlé ohun tí ń bẹ láàrin ẹsẹ̀ rẹ̀ méjèèjì kémi ní òfò nígbèyèlé pé yọ wà lìjẹ́ náà nínú Ẹgbà wá mìíràn Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé tàlẹ́ntẹ́ yẹ pé yọ́ gbáralé mi pẹ̀lú ohun tí mo fẹ́ sọ yìí ní gbáralé pé kó sọ ihun tí ń bẹ láàrin ẹsẹ̀ rẹ̀ méjèèjì ìkì abẹ́ àti ohun tí ń bẹ láàrin ìṣe rẹ̀ méjèèjì kí sí ẹnu tàwàkáltù láhùrù jẹ́nà èmi náà fún ní ìgbáralé pé yóò wà lè jẹ́nà ìkẹ́ àti gẹ̀kẹ́ ọlọ́ba anẹ́bí náà ọlọ́ba ara lè ra ń sàábẹ̀ rẹ̀ àti gbára èyí tó ṣe pé a kúrò nínú ọdún ìyẹn ọdún ìdílé fẹ́tọ̀ọ̀ tó di ìjẹ sálónì ìtàṣẹ́ tó ipá wọn èèyàn bẹ lọ́wọ́ pé wọ́n gba títú ṣàwárí lọ́wọ́lọ́wọ́ ara wọn èèyàn tó pé wọ́n ti gbà tán ìyẹn náà sí olóore ò tí bẹ̀rẹ̀ sí nínú gbogbo ẹ̀ ọlọ́run bọ́bá lè kẹ́rẹ́ kọ́ gbà níjọsìn lọ́wọ́ wa ohun tí a máa fi bá sọ lẹ́nì pẹ̀lú àánú ọlọ́run òun náà ni ìkìlọ̀ tàbí ìsọ́nilára kò níbi aburú èyí tí a máa ń fi àwọn àwa ṣe àwátá jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba ẹjá sọ àwọn wà

èyàn máa lé òkọ́rọ̀ tó fúyẹ́ ni ṣùgbọ́n tó sì tóbi lọ́dọ̀ ọlọ́run ó gba àwọn ọ̀rọ̀ tá ń sọ iná ẹ̀ lọ́kánkà lọ́hẹ́rìmà ló sì ń bẹ lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ wa tọba tí ó kún wọn lè sọ ọ̀yà àgbẹ̀mẹ̀ ìdákẹ́ wọn ká na yóò mínú bí láìwọlì yóò mínú ààrẹ fàlìyà kò lọ kọ ìrọ̀ àwòlìyà smut ẹ̀nà bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kẹyìn kọyà máa sọ dáadáa tàbí kó gbẹ̀mẹ̀ àyàfi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ìtọ́ bá jẹ́ pé a ń para aláṣẹ pé ká máa ṣe sàárà sójú ọ̀nà ọlọ́run tàbí ètò ipá fi ń para aláṣẹ nípa pé ká máa ṣe dáadáa tàbí ètò ipá fi ń ṣe àtúnṣe láàrin àwọn ọmọ ìdè ènìyàn ẹni yóò ṣe àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ọba ọkẹ̀ ẹ̀yà tí ó pàdé ẹ̀sìn tó tóbi lọ́dọ̀

bákanáà náà ó sì gbé iná jìnà sí mi tàbí yóò gbé mi jìnà síná ànábì bẹ̀rẹ̀ sí sọ lọ sí lọ kí tó fi di pé ọ padà sọ fún àfáwà màádọ́ ọmọ jábàlì pé ìjọ wa jẹ́ ń sọ fún ọ gbogbo nǹkan yìí àfáwà sọ pé bẹ́ẹ̀ ni níbi sọ fún mi ọlọrun sallallahu alaihi ara mú sọ pé kuffa alayka hada sọ eléyìí afọ́wà Mu'adh ọmọ ọ sọ̀làyé pé èrè ń ọba ọ̀ ǹjẹ́ wọn àwọn agbáwa mú ni nípa ohun tí a bá ń sọ lẹ́nu bá ní pé a níbẹ̀ ni ó jókòó sí níbẹ̀ lọ wà ìrẹ́ wà kí wọ́n dojú àwọn èèyàn kan nẹ́bí tí è bá ṣe pé ohun tí àwọn wọn bá kó lérè ohun táwọn wọn kó lérè òun lọ́fà á ló fi di pé wọ́n dojú wọn kọdá àwọn olùmọ̀ wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn tí máa ń kó lérè tí tí ò ní jẹ́ kéèyàn wọ àlùjẹ́ ní ọlọ́run nígbàrà pàápàá jùlọ tó bá jẹ́ mùsùlùmí àfi kọ́kọ́ kọ́ lọ tọ́nẹ́wò ìṣe ipá máa sọ díẹ̀ fún wa nínú rẹ̀ àwọn tá a jẹ́ òsìn ọlọ́run ẹjá lọ máa mọ̀dájú pé ọmọ èdè ènìyàn gbogbo ohun tá ń sọ àti gbogbo ohun tá ń ṣe yálà ní dáadáa ni àbí láìdá ọjà gẹ́gẹ́ bí oko tàádá ni àgbẹ̀tọ́ bá dáko yóò sá máa retí kó wọn kéré oko bẹ́ẹ̀ ni gbogbo ohun tá ń ṣe ló ṣe jẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ohun tá ń sọ ló ṣe jẹ́ yálà ọ̀dá ni àbí ọ̀dá á kéré rẹ̀ tọba jẹ́ gbẹ̀dà kìíyàmà ẹni yóò tọba ẹgbẹ́ ohun tó gbìn dáadáa lọ́bá jẹ́ nínú ọ̀rọ̀ tàbí inú ṣe sí ìwẹ̀ ẹni bẹ́ẹ̀ èrè tí ó padà kó èrè àpọ́nlé ni tí wọ́n sì sàpọ́nlé ẹ̀ tí ó sì wà jẹ́nà nírọ̀rùn gbogbo ẹni yóò tọba ẹgbẹ́ ohun tó mú dá lóko tó padà kó èrè pé àbámọ̀ fún ìbámọ̀ má ṣe wẹ́ẹ̀ tó sì lẹ́fà bá mọ̀ yìí kò ní ṣe bá má eléyìí ló fà tí àwọn sálàfò wa tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa ń sọ àwọn wọn púpọ̀ wọ́n sì sọ̀rọ̀ nípa ahọ́n àfa àwúrọ̀ pé ti dìk ọ sọ̀rọ̀ nípa ahọ́n nípa pé ohun ta gbọ́dọ̀ mójútó ni wọ́n nípa àfa àwọn àbúbá pé ti dìk yóò sì kú ní sáànà ọjọ́ nìkan tó pé máa ń dákẹ́ kìí fẹ́ sọ̀rọ̀ débi pọ́ wá sàlàyé pé àádẹ́lẹ́dẹ́ àwọ̀rọ̀dà ni ìmọ̀wára gídẹ́ ní ìsàdédé ṣe rẹ̀ torí pé ohun tí ó lọ kó bá mi bá ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n máa bìyàn jẹ́ ìwé àlùkì yá má rèé òun lọ fà á tó fi jẹ́ pé ìfi máa ń dákẹ́ wọ́n ní a máa gbá hàn rẹ̀ mú yọ́ máa sọ báyìí pé wáyé hàkì kí lọ kọlu ọ èrè ahá ó lè kọ́ ìrọ tẹ́gìnan dáadáa ní ọsọ́ o lè bá kéré rẹ o auskutu àǹsù tẹ́sìlám bíbẹ̀ ẹ̀kọ́ dákẹ́ lórí ohun tí ọba dá máwulẹ̀ sọ o lè bá lálàáfíà wàílá àbúláàbìnà bá pé hẹ̀ tọ́ ọba ó sì wọ́n láwọn àwọn èèyàn sọ fún báyìí pé yọ́pínà Abbas eré àdílé ọmọ Abbas ní máa tẹ́kù lọ́hàdá kí ní ẹgbẹ́ òfin sọ ilé fún àwọn ọ̀rẹ́ gẹ́gẹ́ onígbékọ́ innahu balagani annal insana ala shay'in min jasadihi ashaddu hanaqan aw ghayza minhu ala lisanihi onígbé ìsàdédé wí bẹ́ẹ̀ bí ẹ̀sẹ̀ kò sí nǹkan kan tí ń bẹ nínú ẹ̀yà ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó wá lè tó bẹ́ẹ̀ tó lè kó bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn tàbí tó lè jẹ́ nìkan tó pé yóò mú ìdójútì wá fún tọ́tayọ ahọ́n o illa man qala bihi khayra aw amla bihi khayra ní ọ̀rọ̀ àwọn sàláfù wa nípa ìmójútó ahọ́n wa torí pé ahọ́n àmà àkóbáyìn púpọ̀. àfá abúláàbí náà máa fẹ́hùn nínú ọ̀rọ̀ sọ́gbà agbọ́dọ̀ tí ẹ̀ náà wọ́n ní pé káàna yá alifobìnlá àdẹ́dìláhìlá ìlàhù aláàmà alàlẹ̀ àrùdí ṣe ìhun àwàjà ìlà tó lè jẹ́ síjìdín ní lèṣànín wọ́n ní pé àfáwà ẹni tó yẹ pé kọ̀ sẹ́ntí ìjọsìn tọ́sí àfi òun náà kò sí nǹkan ọ̀hún tọ́wọ́ jẹ́ pé ń bẹ ní lórílẹ̀ ayé ó yẹ kó jẹ́ pé kó pẹ́ nínú ẹ̀wọ̀n kó pẹ́ bẹ́ẹ̀ kó má jáde tó tó àhàn yẹn náà ni pé ó tó di pé yàn bá fi àwọn sọ̀rọ̀ ó yẹ kó máa pẹ́ kó tó lè bá àwọn sọ̀rọ̀ torí pé ìwọ̀n bá sọ iná ìwọ̀n kọ̀kalẹ̀ fún wa àfáwà sàn ìbátírí àwọn náà sàlàyé pé alìsáànú ní ìrìlẹ̀ bẹ́dẹ̀n ẹ̀rí ahọ́n òun ló jẹ́ olórí fún gbogbo bọ́dì wa pátápátá nínú bọ́dì wa lójú alétí alórí alápá alẹ́sẹ̀ àníkù gbogbo àwọn oríkèríkè yìí lá ní àfáwà sàn ìbátírí sọ pé alìsáànú ní ìrìlẹ̀ bẹ́dẹ̀n ẹ̀rí ahọ́n yìí òun gẹ́gẹ́ lólórí gbogbo ara ooo فإن جنى على الأعضاء شيئا كانت أي yìí tó bẹ́ jẹ́ nìkan tó pé ó fẹ́ mú ìdáàbòbò wá fún gbogbo ara ẹni ìdáàbòbò tó bá fẹ́ mú wá yóò mú wá fún wọn bákan náà tó bá fẹ́ kó bá wọn ìsì ni ó kó bá wọn pẹ̀lú àwọn sáájẹ́ òṣìṣẹ́ ọlọ́run ẹjá lọ mọ̀ pé innal ikthara minal kalam alladhi la hajata ilayhi tí a bá pọ̀ lẹ́yìn tí ọmọ tíṣà ń sọ̀rọ̀ tíṣà ń sọ̀rọ̀ tíṣà ń sọ̀rọ̀ tí ma ń fa kí ọkàn kó lè kókó oko ni tọ́rọ̀ bá ṣe pọ̀ jù ní ma ń mú kí ọkàn ó lè gẹ́gẹ́ bí àfáà tí ìrìn ṣe gbé jáde nínú súnẹ́nù rẹ̀ pẹ̀lú sọ́nẹ́dì rẹ̀ tó fi dọ́dọ̀ àfáà Abdullahi ibn Umar tí àfáà Abdullahi ibn Umar sáfi ó ń sọ ọlọ́run bàbá lè gbà látọ báyìí pé dáa tó ti bèèrè kàlámà bí gẹ́rì ti fèrè là ẹ má máa pọ̀ lẹ́n tẹ́sà máa sọ̀rọ̀ tẹ́sà máa sọ̀rọ̀ tẹ́sà máa sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ṣe yàtọ̀ sí ẹ̀ńtì ọlọ́run ẹ̀ńtì ọlọ́run bá yẹn jọ pọ̀ wọ́n láti pé ọlọ́run àtìbà bẹ́ẹ̀ bọ́lọ́run bá ṣe wí ẹ má máa pọ̀ lẹ́n

afá ọmọ òsọ́rọ̀ ipé ma ń kásọ̀rọ̀ kàlámùhú kásọ̀rọ̀ sàkòtòhò ẹni yóò tó bá ipé ọ̀rọ̀ rẹ̀ bá pọ̀ jù irú ẹni bẹ́ẹ̀ yóò máa ṣubú púpọ̀ nínú ọ̀rọ̀ sọ́rọ̀ rẹ̀ bá ti pọ̀ jù ìtumọ̀ rẹ̀ náà ni pé àtúnṣe rẹ̀ ní ó ṣe pọ̀ jù ọmọ kásọ̀rọ̀ sàkòtòhò kásọ̀rọ̀ tèdò náà bọ̀ ẹni yóò tó bá ipé àtúnṣe rẹ̀ bẹ́ẹ̀ wá ṣe pọ̀ bẹ́ẹ̀ náà lẹ̀ṣẹ̀ rẹ̀ ó ṣe pọ̀

èyí tó jẹ́ olórí wọn jù òun náà ni àṣírìkú bílọ́kọ̀ kéèyàn máa bọ́ ọ̀rọ̀ papọ̀ mọ́lọ́wọ́ bá nínú ọ̀rọ̀ ah, a máa kó bá ní púpọ̀ wọ́n wà áàzọmù tòlóbi ìndọ̀lọ́ òun ló sì lé jù òun ló burú jù lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá wọ́n sì jẹ́ mùsùlùmí òun pípa ìmọ̀rọ̀ papọ̀ mọ́lọ́wọ́ ní tó sì jẹ́ pé nínú àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí èyàn bá lọ lájú sọ́kàn ohun tí ń ṣe yìí yọpa àlọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ láńlámọ́ èyàn lọ́wọ́ bíbẹ̀ ẹ̀kọ́ àwọn olùmọ̀ ní pé ìpìlẹ̀ rẹ̀ ẹbọ kékeré nígbà tí wọ́n ń sọ nípa àbí ìsàbílẹ̀ ẹgbẹ́ náà máa

wọ̀yọ́dúkùrù màdúnà dáadéka bí mọ̀ yẹ̀ṣà ọlọ́run bọ́ba lè kọ́lá ó ní fẹ́ òun ò ní ṣàforíjì fẹ́ni yóò sọ bá mọ̀ ń papọ̀ mọ́ wọn ọlọ́run ọba ṣùgbọ́n wọn máa ṣàforíjì fún ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ ní tó wọn ọlọ́run ọba bá fẹ́ àwọn olùmọ̀ ní pé àti mọ́wọ́n papọ̀ mọ́ ọlọ́run ọba àti lánlá òun náà ni ọlọ́run ọba ń sọ nínú àáyà yìí tó fẹ́ pé ìmọ̀rún papọ̀ mọ́láwọn bá nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ tí ó pé yọ́ ma sí àwọn èèyàn yọ́ máa sí àwọn èèyàn bí ká máa sí ọlọ́run sọ pé àwọn èèyàn tí è bá ṣe sí wọn ni òun tí ráyé gbé nínú ọ̀rọ̀ náà ni ìmọ̀rún papọ̀ bá ti ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí bákan náà nínú àwọn ọ̀rọ̀ tí ó pé tí máa ń jẹ́ mọ̀rún papọ̀ tí máa ń jẹ́ jẹ́ ẹni tí ó fi àwọn kó bára rẹ̀ òun náà ni tí ìmọ̀ ni kéèyàn máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe fẹ́ èyàn ní bùkátà sí ọ̀rọ̀ tó ṣe fẹ́ kò ní wúlò rárá ọ̀rọ̀ tó ṣe fẹ́ ó tí ẹ̀ ní ìtumọ̀ rárá bó ti wulẹ̀ ọmọ pàápàá bí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kó wulẹ̀ gbé ìjúlẹ̀ ò kó má dàtú ó gbé ìjúlẹ̀ ìhun tí ọba ṣe kà á ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ìhun tí ọkà wọn ni wọ́n máa lọ dá sí ìsì máa ń jẹ́ nǹkan tó pé ì máa ń padà kó bá ẹni tó ní ahán ọ̀rọ̀ tí wọn ò bí níṣe lòun náà máa ń ni pé ohun tí ọba ṣe bákan nínú nǹkan tí ó ṣe ahán

ọ̀rọ̀ náà ni ó tún bá gbé síta tó fi máa sọ káàkiri rárá èmi fẹ́ ń wò yìí á sọ bá mọye ìgò tí mo mú lánàá mo mú bí ọtí lánàá ẹlòmí òun lè sọ tí ẹ̀ ó lè ní mẹ́ta mo kì mọ́lẹ̀ lánàá alìsàlámù sí lè máa á sí nínú kẹfẹ́ pé máa ń kó báyàn púpọ̀ ni tí ìyẹn bá wúwo ẹ̀sẹ̀ ní kọ́rọ̀ tọ́wọ́ jẹ́ pé kọ̀ sọ jáde ọ̀rọ̀ rẹ̀ máa fúyẹ́ tọ́bọ́ wá wọ́lọ́wọ́n bá aláforíjì ọlọ́run bá ti tán àti gbà foríjì rẹ̀ ṣùgbọ́n ní pé kó wù ẹ̀ṣẹ̀ ní kọ̀rọ̀ ọwọ́ bẹ́ẹ̀ ti sọ níta gbangba irú ẹni bẹ́ẹ̀ nínú àwọn ohun tó yẹ pé ahọ́n rẹ̀ ó kó bá ọba jọ ìdí àlùkìyàmà ni ẹjẹ́ jìnà bákan náà inú ìtẹ́tí tó máa ń kó sáwọn máa fi ń kó báyẹn òun náà àtàkándomo bèlè fúhùṣ wọ̀ṣọ́tìmù wọlìbàdà

ó gbé lọ sánà sẹ́mì àkọ́kọ́ ní ó ti dá padà ó gbé lọ ọ̀dẹ́ nìyẹn bá fún tọba yẹ lẹ́ni èpè yóò ṣe gẹ́ tí ọba yẹ lẹ́ni èpè ó ń gbé èpè yẹn náà wá náà o nínú tí máa ń kó bá ni máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ ẹja ń kó bá àwọn púpọ̀ bákan náà tẹ́sí bá tún ní máa والمداومة عليه والنهي عنهما kéèyàn jẹ́ nìkan tó yẹ pé àwàdà pọ̀ àwàdà ló máa fi ń báyé jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwàdà sí ní yìí irọ́ ni máa ń pọ̀ nínú ọ̀rọ̀ wọn tó jẹ́ pé gbogbo àwọn eléré tàgé tó yẹ pé àwàdà ni wọ́n máa ń ṣe ẹ̀yìn ẹ̀lọ́wọ́ ìkẹyìn ayé wọn wọ́n yẹ sábà gbádùn ilé ayé gan bèèlé ohun tó ti wá ti dóde wọn jẹ́ gbèdàgbè

ó sọ́lọ́ bá bá yà lọ bí àwàdà kí láwàdà sọ lọ jọ́nà òun náà ní pé ń sọ nípa Abdullahi ibn Mas'ud nígbà tí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ni ẹlẹ́sẹ̀ kúkúrú ni ó sọ́lọ́ bá ní pé sẹ́yẹ́ bẹ́sẹ̀ rẹ̀ ṣe kúrú tó yẹn bẹ́ẹ̀ náà lálù jẹ́ ni ó ti máa wẹ́kọ̀ mẹ́ tó bá ti jẹ́ gbẹ̀dẹ̀ lùkì yára Abdullahi ibn amúbùnà ń kọ àdísì yí kalẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn sọ pé sáwàdà ni anábì máa ń sáwàdà ni eléyìí ni òjé tí ara abdullahi mọ̀ tún jọ balẹ̀ máa ó tún padà sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ló ń ṣe ọlọ́run ọ̀rọ̀ tó ń sọ lẹ́ẹ̀kan àwọn èèyàn ní máa pọ̀ wọ́n láwàdà ló ń ṣe lójú ẹ̀sẹ̀ lójú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yípo ó ń sọ náà bá ní pé gbogbo mọ́ bá sọ ẹmọ akọọ́lẹ̀ òtòrí mi ò ní ṣàwàdà àkókò tó pé òun ti bá ṣàwàdà lé lórí òdodo náà ní ọjẹ́ àwọn olùmọ́wá mú jáde ń bẹ̀ pé sáábà ṣàwàdà ọjẹ́ ṣùgbọ́n táwàdà bí ẹ̀sì ní pé àwàdà ń pọ̀ àwàdà ń pọ̀ àwàdà ń pọ̀ yọ padà di pé irọ́ náà ni ó padà mú wá látara bẹ́ẹ̀ kásìlọ́tù ni màzá wọlùmùdá àwọn ọ̀tàrẹ́ mọ̀nì híjò ànìhómà kéèyàn máa pọ̀lẹ́jọ́ máa ṣàwàdà kéèyàn sì má dákẹ́lẹ́ lórí ojoojúmọ́ aláwàdà wọn ní bọ́ ni lọ́pọ̀lọpọ̀ máa fi bákanáà àrísì záà wọ̀súkùnrin yàtùbí náà tí èyàn jẹ́ nìkan tí ẹgbẹ́ yọ́ máa fàwọn yẹn sí yẹyẹ ìmá fẹ́ yẹn sí yẹyẹ inú táà máa fa àwọn sí ní sí máa kó bá ní púpọ̀ wọ̀tàtàbọ̀rún afárọ̀ sí him bákanáà ibi táwọn èèyàn tẹ́ ń sọ̀rọ̀ nípa pẹ́ta bá fẹ́ sọ́lọ́mù tẹ́ ká máa dúró ká máa tọrọ lọ́wọ́ ni àfọ́ alágbájá ń gbọ́ tó bẹ̀ẹ́ jẹ́ bí ìyọ́ ọ̀sẹ̀ fún wa ni ó sì wá jẹ́ pé bí táàfà alágbájá kù lẹ́lọ ọmọ sí kò sí jẹ́ pé bí tọ́ da sílẹ̀ sọ̀rọ̀ lé lórí ẹlòmí nígbà tá bá sọ̀rọ̀ sí ẹ̀ lábá sọ fún tọ́lọ́wọ́ bá wí ni ohun tọ́lọ́wọ́ bá sọ ni ohun kódà ọ̀sọ̀ níbi ìlànà pé a lè fi ọtí a lè fi kí àgbó tó jẹ́ pàápàá àwọn ilé sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ tó sọ tó jẹ́ dáadáa àwọn ibi tó bá kù sí ìlànà èèyàn máa wò wọn ò ní wo bí tó ẹkọ́ pọ̀ sí tó da àwọn ibi tó kù sí ni wọ́n máa sọ ní lórí nínú àwọn nǹkan tó pé máa ń kó báyẹn ẹlòmí ń bẹ bọ́lọ́run bá ṣe ní ọjà tó ṣùgbọ́n ọlọ́kùn sí pé ọlọ́run ọba òjé kí ó níwà tó dá ìwà rẹ̀ lé ibi ìwà rẹ̀ lé sí iná làwọn èèyàn mú ni wọ́n máa rí sọ̀lé lórí wọ́n máa rí sọ̀lé lórí ó tẹ́ sí ọ̀rọ̀ tán sọ nípa ẹni yìí ahọ́n wà lè kò bà lórí ẹ̀ ẹlòmí ń bẹ ó lè jẹ́ gbogbo bí tó wù daré lórí nǹkan ẹyọ yìí náà ní pọ́lọ́ kẹjọ ìgbẹ̀rẹ̀ jẹ láwọn èèyàn lọ́dọ́rẹ́ lórí àtèyí tó ṣe àtèyí tí ó ṣe òun sì ti ṣe ni wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ ó lè kó bá àwọn lè kó bá yẹn púpọ̀ bákanáà wọlé bá so an àwòrán ti him àwọn nǹkan tó pamọ́ sí kọ́lọ́fín tó pamọ́ sí kọ́lọ́fín tí ọ̀tẹ́ni tó yẹ kó mórí bọ́ńbẹ̀ lẹ́yìn àwọn ànẹ́bí ọlọ́run gbogbo àwọn nǹkan kọ̀kọ̀ tó ṣe pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lè má láǹfààní àti gbé sí gbangba torí pé ìwọ̀ ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n látàkó ṣe ń kọ́kọ̀ àwárí nínú àwọn tó lè kó báyìí lọ́jọ́ gbìdàlù kìyàmà ni wọ́n sọ nípa arákùnrin sá ọlọ́tí ni ìmọ̀ tí náà lè wípé kò lè sílẹ̀ wọ́n lọ sọ fún àfá ọmọ ọgbọ́n ọ̀tọ̀ nípa àti arákùnrin yìí tí ma mú tí kò sì fi ọtí ilé o ṣùgbọ́n ta bá fẹ́ mú ilẹ̀kùn ké ní ilẹ̀kùn kéjì ilẹ̀kùn kẹta ilẹ̀kùn kẹrin iná ẹ̀ ní máa ń tì ní kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ wọ́n bá sọ wọ́n bá sílẹ̀kùn dé ní wọ́n sì kejì wọ́n sì kẹta wọ́n sì kẹrin tí wọ́n fi dé ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n wá bẹ́ẹ̀ ní ibi títí mọ̀ sí tòótọ́ àfá àwọn ọmọ wọ́n fẹ́ bínú sí pé kí wọ́n gbé jìyà lé lórí ṣùgbọ́n ló jẹ́ ẹ̀sẹ̀ lọ́sọ̀lá ìfẹ́ ẹ̀rẹ́ ọmọ ọba ikú bóyé ní dáṣẹ́ lọ́wọ́ bá ń tòótọ́ ọ̀sẹ̀ mi náà ó mọ̀ òní mo sọ́fọ́ lọ́wọ́ ọba títí mo sọ́fọ́rọ̀ ẹbí mo bẹ̀rọ lọ́wọ́ ọba náà léwájú ṣùgbọ́n ìhun tọ́lọ́wọ́ ọba bó ó sì lóòtú ìhun tọ́lọ́wọ́ ọba bó ó sì lóòtú ẹbí wọ́n náà gbọ́ tọ́lọ́wọ́ ọba sọ náà lókò án nípa pé wọ̀lẹ́ tàjẹ̀sù ẹ má máa fi mú fílẹ̀ o ah ọmọ rùgbọ́rọ̀ ìbá ẹ fílẹ̀ o ah ẹni lóṣòdodo èmi mo fi mú fílẹ̀ ohun tó yẹ kí n fi mú fílẹ̀ lódodo báyìí láti gbọ́dọ̀ rí nípa ohun tó bá ṣe pé wọn ò gbéṣẹ́ rẹ̀ rẹ̀ wa ihun tó ń tọ́ ń bá rẹ̀ ní fi hàn ní gbangba bá rẹ̀ láti ilẹ̀ sọ́dọ̀ ọlọ́run tọba bá fi hàn nípa gbangba pé mùsùlùmí lòun pẹ̀lú mùsùlùmí rẹ̀ tọba rẹ̀ ó lè kó bá ní púpọ̀ tó sì lè jẹ́ nìkan tó yẹ pé yóò tètè bá oníjìyàn ọ̀rọ̀ náà lọ tó bá jẹ́ ìdà ìyáàmà inú nǹkan tó yẹ pé máa ń ba tìyàn jẹ́ ni kéèyàn máa sọkọ̀ pọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn èyí tó yẹ pé ọlọ́run bá ti bá ó ti bọ̀ wọ́n láṣẹ́rí ìwọ́ wa fẹ́ tu lẹ́yìn sánẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó sàlàyé pé man satara akhahu fi dunya satarahu Allahu yawmal qiyamah ẹni yóò tó bá bú àṣírí ọmọ ayá rẹ̀ láyé ọlọ́run gbogbo òun náà láti ìgbà jẹ́ ìrìnàjò ìyáàmà tó tẹ́ pẹ́ bí sí ọlọ́dà yìí nú ṣùgbọ́n ìbáfẹ́ já gbọ́yé bẹ̀rẹ̀ ní pé ihun tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́bẹ̀ jẹ́ pé ọ sá fún ọ wà ní kọ́lọ́fíìsì tí è bá ṣe fún wọn bá gbéṣẹ́ rẹ̀ wa á tú jáde ìtú jáde bẹ́ẹ̀ kọ́ máa sọ jáde fáwọn èèyàn ó ṣe é ṣe káwọn ló kó bọ jẹ́ ìrìnàjò ìyáàmà inú kẹta ń fi kó bá ní òun náà lọ́rọ̀ ní ìbáwọ̀ náà ní ìmá ọ̀rẹ́yìn àti òfófó ọ̀rẹ́yìn ní òun náà ni nẹ́tìl hadith bainan nas ala wajil istat kéèyàn máa gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni kẹ́kí láàrin àwọn èèyàn lójú fọ́nà ẹ̀fà afẹ́ fi bẹni ẹjẹ́ òun là ń pè lọ́rẹ́yìn o ṣùgbọ́n òfófó ń tẹ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó sàlàyé òfófó a wa pé dídúró ka àkọ́ọ̀ka àlàrọ̀ ìbẹ́sí yìí ìmọ̀ kẹrì ha fọ́ nípa ọmọ ìyá rẹ̀ kan lásìkò tí ó sọ ọmọ ìyá rẹ̀ yẹn bẹ ṣùgbọ́n tó bá gbọ́hun tó ń sọ yẹn nínú rẹ̀ bàjẹ́ òun là ń pè lọ́rẹ́yìn àwọn olùmọ̀ sọ pé huma min tàbẹ́rí tónàdà ọrẹ́yìn àtòfófó nínú àwọn àwọn ẹ̀ṣẹ̀ láńláńlá sí àwọn ẹ̀ṣẹ̀ nípa pé ànẹ́bí Muhammad tààlà ọ̀tá mọ́bọ̀ bí kọbùrẹ́ o ń sọ́rọ̀ bá rí níbi sàárè méjì kan sàárè méjì àwọn sàádé tẹ̀lé níjọ́ náà ó ní pé ìjẹ́ mọ̀kànwọ́ ẹni ìyànú sàárè lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n wọ́n jìyà lé lórí kèése nǹkan tó tóbi náà wọ́n torí ẹ̀jìyà lé lórí ọ kí ni nǹkan náà ó ń sọ́lọ́wọ́ bá ní kẹni àkọ́kọ́ nú wọn yẹ́mṣì ìbìnà ní ìmá òfófó lòun lára àwọn táwọn àbárùsára pé ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ bankọ́ gbìlò gbogbo jẹ́ ni o kájìnà sí gbogbo ọ̀rọ̀ tó yẹ pé tàbí ṣe gé kí afẹ́ fi ba ẹnìyàn jẹ́ òun là ń pè ní òfófó tíyàn bí ẹ̀ṣẹ̀ jẹ́ pé yẹn báyìí sí ń gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kí tọ́wọ́ jẹ́ pé a fi ń ba ẹnìyàn jẹ́ ni òun là ń pè lófófó àfẹ́ tó bá ifá bá fẹ́ fi ṣàtúnṣe ẹ̀ bẹ́ẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ oyé wa nípa pé láàáyẹ́dẹ́ kọlọlẹ̀ jẹ́nà nàmà oníwà ní jẹ́nà olófòfó àwọn olùmọ̀ ní pẹ́kì ní túnmà àdísì wọ́n ní túnmà rẹ̀ ní pé ha oníwà ní jẹ́nà dàrẹ́ ti sẹ́ tó rí ó ṣe ṣùgbọ́n sọ̀fófó yọ kọ̀kọ́ jìyà nánà àwọn nǹkan yìí inú ni táwọn máa ń ṣe ọwá pọ̀ nínú rẹ̀ làbòtíwá o ká jìnà sí àbòtí wípé nínú rẹ̀ ni rọ́wọ́ o ìmọ̀ apárá èyí tọ́pọ̀lọpọ̀ amùsùnmí ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí níbi káràkátà rẹ̀ irọ́ pọ̀ ń bẹ́ẹ̀ látòkèdélẹ̀ ní ọpa inú àwọn tẹnu táwọn wá ń kó bá wa lórí ni tó ikú tó wá jẹ́gbìdà àdìkì yáàmà kò ní jẹ́ rọ́nà lọ àti bó ṣe pẹ́kọ́ sọ ohun tó ipa ṣe yẹn bóyá nírọ́ ni bóyá lọ́rọ̀ yìí bóyá lófófó ni bóyá ní kéta ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tẹ́tẹ́ pé àwọn wá bá kó tọpa kó lérè lọ́fà kí à níbi wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé àálíyẹ kúkú náà ta àfìnnárí aláwùjú ihim ìlà bí àtọ́ ìdí àdìsínẹ́tẹ̀yìn ìjẹ́wọ̀n àwọn àdojú àwọn èèyàn pápá jùlọ gẹ́gẹ́ bí àpáwà àbìlẹ́nà bá ṣe máa ń ṣe ẹjá wà ní ọmọ ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ bí ìtọ́ lágbára táà ní ọmọ afọkàn sọ pé wọ́yọ̀ ẹ̀ tẹ́ lọ sọ́ra ahọ́n ìrà ahọ́n yìí mọ́kò bẹ̀rẹ̀ kó lè kọ́ ìrọ̀ àtẹ́rùn náà dáadáa ni ọsọ́ kó lè tó bẹ́ẹ̀ lọ sọ ohun tó yẹ pé yóò kọ́ bá ọ padà kábàámọ̀ o eléyìí ni ọ̀rọ̀ tí àfà abdullahi bá tí wọ́n ní máa ń sọ fún ahọ́n ara rẹ̀ tí wọ́n ti kì í títí tọ́sọ̀lá yìí pé à ìsàdédé ṣe bẹ́ẹ̀ ó dé sí gbọmi ni pé hmm, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sí nǹkan kan nínú bọ́dì wọn tó ṣe pé yóò kọ́ bá wọn jẹ́ ìwé rẹ̀ yáàmà tó tọ ahọ́n àwọn ni ó kò bá ní púpọ̀ jù ló fi jẹ́ tàlẹ̀ntí ó fún mi nígbìyànlé tàlẹ̀ntí ọba ń sọ àwọn nǹkan yìí tí ọba ń sọ ihun tí ń bẹ láàrin ètè rẹ̀ méjèèjì tí ń àti tí ń bẹ láàrin rẹ̀ méjèèjì ń kémi ànẹ́bí ní pé yọ ọba الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدعوكم الله وبا أتكتب فان نبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ẹ̀sìkẹ̀ tọ́lọ̀ bá ara lé àwọn sọ́ọ́dẹ̀ rẹ̀ àti gbogbo àwọn mùsùn lápapọ̀ tí tó fìdí ọjọ́ ẹ̀sàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn béèrè nípa ìdájọ́ èyí tó wà fún kí n sì pèlè yóò bá tá lè gbọ́yé owó fàyàwọ́ nínú Islam fàyàwọ́ ṣíṣe àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n sì bá àwọn ọ̀rọ̀ kan jáde lórí ẹ̀ tí è bá ṣe pé àwọn òfin kan tó dé lórílẹ̀-èdè wa ń bí òsìn tó fa ọ̀rọ̀ fàyàwọ́ òsìn tó ṣe léèwọ̀ fún wa ní Islam àwọn olùmọ́ ní pé sáṣe fàyàwọ́ ọ̀táyọ̀ tí kéèyàn lọ rajà gẹ́gẹ́ bá wọn sàábí àníbí wa Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ṣe máa ń lọ rajà láti ilẹ̀ Sham ni wọ́n ṣe máa ń lọ rajà wá wa Muhammad sallallahu alaihi wasallam tó sì jẹ́ pé wọn a máa jèrè tó pọ̀ bẹ́ẹ̀ ó ń sọ ọlọ́run bá náà ṣe fún ìyàwó Khadija ọdí Allahu ta'ala àníhà ló fi fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú lágbàáyé àwọn òmú ọ̀rọ̀ yẹn lé gẹ́gẹ́ bórílẹ̀-èdè tí wà ìṣe mú lé mú tó jẹ́ káwọn náà mú lé òun náà ní pé látara fáwọn àbòsí kọ̀ọ̀kan ti bẹ̀m̀bẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ a ṣe kálọ̀ ọ̀rajà wá láti orílẹ̀-èdè mi káwá lórílẹ̀-èdè wa kò tó burú mbẹ̀ ṣùgbọ́n tó jẹ́ padà burú òun náà ni àwọn tí wọ́n fi sọ ẹnu bóde ìwà tí wọ́n bá wa aráàlú àti àwọn aráàlú náà ìwà lù

muto ogun ni mo fẹ́ gbé wọlé mo pè ní mẹ́ẹ̀dógún ogún mo ti fẹ́ gbé wọlé àwọn tí ń sọ fún náà àwọn náà ti rí mi nírí pé ọ̀daràn ni ẹ wo mẹ́ẹ̀dógún tó pé yẹn yóò mẹ́ẹ̀dógún lọ àwọn náà wá jẹ́ ebe wọn wọ́n máa ka wọ́n máa ka wọ́n máa ka wọ́n lè sàmójúkò lórí ibi tó bá lé mẹ́ta ó di méjìdínlógún ó kọ ọba ọfà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn wàhálà máa fi ń ṣẹlẹ̀ láàrin àwọn onífàyàwọ́ àtàwọn tó jáwọn custom púpọ̀ bíbẹ̀ ẹ̀kọ́ òfin orílẹ̀-èdè tiwa náà ó dá sọ́rọ̀ yìí nípa pé ńgbà tí wọ́n bá kọjá wọlé láti orílẹ̀-èdè kan tí yóò búpẹ́ iye báyìí mo fẹ́ gbé wọlé ẹ̀wò tó pé iye tí àwọn táwọn náà fẹ́ gbà lọ́wọ́ mi àwọn náà ń fi jàǹbá pàdé mi ọfà tó fi jẹ́ pé gbogbo ẹ̀fí ń polúkú mo sí lórílẹ̀-èdè tí wà yìí kódà ó jẹ́ káwọn mí ọ̀sàlàyé pé nínú àwọn orílẹ̀-èdè tó pé wàhálà máa ń ṣẹlẹ̀ púpọ̀ jù nàìjíríà tí ọba wà nẹmbà wà yọjẹ lọ wà nẹmbà tù níbẹ̀ ọ̀sàdédé rí bẹ̀ látara pé àwọn òfin tá a gbélẹ̀ òfin ìgbẹ́ tó ṣe pé kèé sí àwọn aráàlú gẹ́gẹ́ là ń rúfin yẹn bí èsẹ fáwọn tó gbé òfin yẹn gẹ̀ẹ́gẹ̀ léwa lórí àwọn gẹ̀ẹ́gẹ̀ wọn kọ́kọ́ ń rúfin yẹn lọ́dọ̀ ara wọn kó tó di párà ìlú náà ó fi ẹ̀hán sọ́gbọ́n tẹ́yìn náà ń dá ní àwa ní ó ti dà bẹ́ ẹni abábijó lórí custom tó rẹ̀ fóun náà fẹ́ gbé òfin yìí ó fẹ́ gbé ọjà yìí wọlé òun ò ti ẹ̀sẹ̀ kọ́bọ̀ nínú Islam kò sí ohun tó burú ń bẹ̀ àwa ara àwọn èèyàn ti ń béèrè látara pé nígbà táwọn ọ̀rọ̀ yìí jáde pé kò sí ohun tó burú ń bẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí jáde pé ta wá lè máa ṣe ń gbà náà ọ̀rọ̀ tó wáyé náà èsì rẹ̀ náà ni pé tí ẹ bá lè múfin rẹ̀ tẹ́ kò sí ohun tó gbé wọlé ọlákọ̀ọ́lẹ̀ iye rẹ̀ náà sì ni àbẹ̀lọ́nkọ́ má burú bákanáà ọjà tó fẹ́ gbé wọlé ọlọ́gbọ́jà wọlé wọ́n náà múra kalẹ̀ nípa pé ó di òògùn tàbó gbé nǹkan mi tàbó ṣe máyẹta ayẹta àti gbogbo àwọn òògùn táwọn ń fàyàwó máa ń ṣe gbogbo àwọn nǹkan ìlójú ọpadà di pé tí mùsùlùmí wá ń béèrè pé sáà lè ṣe àbá lè ṣe táwọn afá bá ń sàlàyé pé ọ̀rọ̀ wọ́n ti fojú wo gbogbo ó tó di fún wọ́n pè ní haramu ṣùgbọ́n tàbí gbogbo àwọn ilé àwọn òfin ilé ilé fi lè gbé pamọ́ tí èyàn òṣògùn sọ́dọ̀ ọlọ́run èyàn mọ́ ń papamọ́ lọ́run kó tó di pé yóò gbẹ́jà wọlé èyàn sì gbé gbá bí tẹ́ẹ̀ kó gbé gbà kò sí ohun tó burú ń bẹ̀ nínú òfin Islam nípa pé tẹ́yìn ò sí ṣùgbọ́n tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́yìn fún wọ́n ń ṣe fàyàwọ́ tẹ́ bá wo àwọn ogun agídílẹ̀ ṣe ráwọn mẹ́ta tó ti pé wọ́n mójútó àwọn ohun tá sọ yìí látara bẹ́ẹ̀ ó wá di pé ìlú wa yóò polúkú musu púpọ̀ pàápàá jùlọ ohun tó ṣẹlẹ̀ ní jẹ̀sìn òní nínú ìlú wa yìí ohun tó ṣẹlẹ̀ táàrin ẹgbọ́ táàrin ẹgbẹ́ pé ó dorí ọ̀pọ̀lọpọ̀ àgbàkodò pé kí ni ohun tó ṣẹlẹ̀ yìí nǹkan ìbànújẹ́ ni tó sì jẹ́ pé nǹkan ìbànújẹ́ ni lódodo tọ́pọ̀lọpọ̀ àwọn òfin fi wá wà látọ̀dọ̀ àwọn tó yẹ pé wọ́n jẹ́ àwọn amòfin wa lókè lọ́hùn pàápàá jùlọ àwọn ará sílẹ̀ tó yẹ wọ́n sì jẹ́ ẹnìkan tó sì gbìyànjú lórí pé iye wọ́n gbá wọn òfin jáde iye kìlómítà tó ṣe fáwọn kọ́sọ́m lè fi lé ẹni tí pé ó gbé ọjà ó gbé wọlé lọ́nà ẹ̀tọ́ ọ̀nà ìtọ́ ó gbé wọlé ó gbọ́dọ̀ ju kìlómítà láàrin 40-45 lọ tó bẹ́ẹ̀ dé táyọ rẹ̀ wọ́n ní kí wọ́n filẹ̀ ṣùgbọ́n gbogbo àwa a mú òfin tí bá ń bẹ̀m̀bẹ̀ a mú tẹ̀ yẹn náà ni pé ká má gbé ọjà wa gbọ̀nà ọ̀nà àbòsí ká gbé gbọ̀nà ojútáyé iye tábà sì gbé wọlé kápùkù ẹ̀ ọlọ́run fà àlùbáríkà sí fún wa àlùbáríkà bẹ̀rẹ̀ ń tọrọ ṣùgbọ́n ikú òjijì ìdá lérò yìí àpapọ̀ jùlọ àwọn tó yẹ pé wọ́n ń sọdún wọn jẹ́jẹ́ táwọn tẹ ń bẹ́ nù ló táwọn náà kú ní fọ́nẹ́fọ́sù tá ń bẹ́ lọ́wọ́ bá gbogbo àwọn mùsùlùmí inú wọn kọ́lọ̀kọ́ bá ṣàforíjì fún wọn kọ́lọ̀kọ́bá kẹ́ wọn kọ́lọ̀kọ́bá sàkójì fún wọn kọba tẹ̀mọ́lẹ̀ sínú tààrí wọn àti gbogbo mùsùlùmí tó fi lọ bọ́lọ̀ ọba lápapọ̀ àwa mùsùlùmí kò sí ìsìláàmù sọ fún wa pé ká má ṣe òwò yẹn rárá ó ti wùlẹ̀ ọmọ ṣùgbọ́n ká mú òfin bẹ̀ṣẹ̀ tábà ṣe mú ṣẹ́ nínú àwọn òwò tó lálùbáríkà nú ni ó dànú àwọn òwò tó lálùbáríkà nú òun náà ní káràkátà wa kéèyàn lọ ra ọjà ó sì wá tà òwò tó lọ bá fà bẹ́ẹ̀kà sí ni

torílẹ̀-èdè wa ìtawà tọ́ka sí pé á orílẹ̀-èdè wa ìdá lọ́nà yìí kò sí ọ́fẹ́ máa fẹ́ ti kẹtẹ́rẹ sọ pé lẹ́yìn ọ̀nà yìí inú ẹ̀ lọ́dá àti kọ́sà níbi yọ́sà níbi tọ́mẹ́ẹ̀sí tọ́mẹ́ẹ̀sí tọ́mẹ́ẹ̀sí àwọn ń bẹ lọ́wọ́n bá tó ní àánú lọ́dọ̀ kọ́lọ̀mọ́kọ́bá o ó ti tún ìlú mọ́kà ṣe kọ́lọ̀mọ́kọ́bá torílẹ̀-èdè wa yìí ṣe bó ṣe tún ìlú mọ̀dínà ṣe kọ́bá torílẹ̀-èdè wa ṣe bó ṣe tún ìlú mọ́kà ṣe kọ́bá wa ṣe ó ṣe tú ìlú Mọ̀dínà ṣe kọ́ bá tú ìpínlẹ̀ wa ṣe bó se tú ìlú Mọ́kà ṣe kọ́lọ̀n kọ́ bá tú ìlú Ìṣẹ́yìn ṣe lápapọ̀ bó ṣe tú ìlú Mọ̀dínà ṣe kọ́lọ̀n kọ́ bá tú ìlú Ìṣẹ́yìn ṣe àwọn bẹ̀lọ́n àrísìkì àánú kọ́lọ̀n bọ́ba lè kẹ́lọ́kù fi jìgẹ́ nìkọ̀ọ̀kan wa gbogbo bí tẹ́ pé ìṣẹ́ bá ti ń jẹ nìkọ̀ọ̀kan wa níyà Ọlọ́run dákun bá mú sí náà kó fún wa àìsì kí ìfọ̀kànbalẹ̀ kọlọ̀mbà kó fi jìjẹ́ ẹnù kọ̀ọ̀kẹ́ wa gbogbo ohun ta bẹ lọ́wọ́n bá fúnnú Ramadan ní dáadáa kọlọ̀mbà kó gbàdúrà ìlọ́wọ́ ẹnù kọ̀ọ̀kẹ́ wa èyí ta sádọ́ lọ́wọ́n bá ń bẹ̀ kọlọ̀mbà àfihàn dákun àfiwá lé ọlọ́wọ́ dákun ìṣọ́ ìdáàbòbò dákun dáàbòbò wa ìṣọ́ rẹ dákun sọ wa ọlọ́wọ́n bá gbogbo àwọn tára ní kọlọ̀mbà kó bá jù gbọ́ àlàáfíà fún wọn àwọn tó jókòó àwọn mùsùlùmí kọlọ̀mbà bá ṣàpèjì fún wọn àwọn tí ń bẹ́nù kẹ́ kọlọ̀mbà ṣàlékún kẹ́ wọn àwọn tí ń jìyà lọ́wọ́ kọlọ̀mbà ṣàpèjì fún wọn ọ̀tánà àti nàṣẹ́gbẹ̀nà hasana وصل قبل حسنة وقنا